سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى الحمد لله العظيم الأعلى والصلاة والسلام على رسولنا محمد ابن عبد الله وآله وأصحابه

àwọn bẹ̀rẹ̀ nínú àánú rẹ̀ ọlọ́mọ́sà mẹ́sẹ̀ wa dójú báyìí lọ ọlọ́mọba aláàkí ọ̀sàlùkún imáni ẹnì kọ̀ọ̀kan wa ìkẹ́ ọlọ́run ọlọ́run àánú ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run kọ́bọ̀ anábì àtàwọn sàábì àti gbogbo àwọn ẹni rẹ̀ àti gbogbo àwọn ará ilé anábì pátá àwọn abẹ́lẹ́ wọn ba pẹ̀lú agbára rẹ̀ àti ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́sọ̀ọ̀sẹ̀ èyí tí ẹnì kọ̀ọ̀kan wa ti ń gbìyànjú láti máa wá kọlọmọsà wọlé àánú ẹ àgbóyè ẹsìn wa kọlọmọsà jọ máa lékún sí ìbẹ̀rù ọlọ́wọ́n bá wa kọlọmọsà jọ máa lékún sí àlékún imáàni àlékún ìtarabọ ní ìjọsìn àlékún táwùbà kọlọmọsà ṣe fẹ́ ní kọ̀ọ̀kan wa ọlọ́wọ́n wọlé àánú ẹ wòye tó ti dáhùn ọ̀rọ̀ wa ọlọ́mọdé kọ́bàjẹ́ èyí tó kù díẹ̀ káàtó kọlọmọsà bá ṣe àtúnṣe rẹ̀ bí idhnillahi ta'ala sọ́rọ̀ tí a fẹ́ kà ní àárọ̀ yìí òun náà ni suratul A'la سورة الأعلى أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فاجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى وذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يشل النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى suratul a'la makiya suratul a'la makiya wọ́n ní maka ni suratul a'la ló ti sọ̀kalẹ̀ Allah subhanahu wa ta'ala ọ̀nà Jibril sọ annabi wa Muhammad sallallahu alaihi wasallam wípé kọsọ fún wípé sabbih sabbih isma rabbik ń ṣe àfọ̀mọ́ fún ọlọ́run ọba pẹ̀lú ìmọ̀ dárúkọ rẹ̀ máa fọ orúkọ ọlọ́run ọba mọ́ ayé ya Muhammad máa fọ ọmọ kò sí àbùkù nínú orúkọ ọlọ́run ọba tí ń tọ́jú ẹ tí gbogbo nǹkan ọba tó wá tóbi jùlọ ọba tó ga jùlọ ọba tó wà lókè gbogbo nǹkan sẹ́bẹ̀ ìtumọ̀ sẹ́bẹ̀ ni pé nazẹ̀ sí àfọmọ́ ọlọ́run sí àfọmọ́ orúkọ ọlọ́run ìtumọ̀ ni pé bí sínú ọkàn rẹ kọ́ sí máa sọ jáde lẹ́nu ipe kò sí àléébù nínú orúkọ ọlọ́run Allah ọba tó yẹ kí gbogbo ayọ́ máa sìn ọ̀sálẹ̀bù ń bẹ̀ arrahman almalik alkudus gbogbo orúkọ ọlọ́run ọba kò sí àléébù ń èyàn máa jẹ́ orúkọ mímú àmì tí wọ́n ní àá orúkọ yọ dáa kò sí fọ́lọ́wọ́ ọba àlá sẹ́bẹ̀ mi máa forúkọ ọlọ́wọ́ ọba má nígbà mi wà ní subhana subhana subhana rabbika mi máa fún orúkọ ọlọ́wọ́ ọba mi máa fún ọlọ́wọ́ ọba wa subhana rabbika rabbil izzati amma yasifun ọba tó mọ́ kanga kú mi gbogbo àwọn ìròyìn àbùkù táwọn kẹfẹ́rí fi ń ọlọ́wọ́ sẹ́bẹ̀ ìdúbà ní pé nazẹ̀ ya muhammad rabbakal a'la fawqa kulli shay máa forúkọ ọlọ́run ọba máa máa jí ó rinlẹ̀ nínú ọkàn rẹ kọ́ rẹ̀ máa sọ fáwọn èèyàn yìí pé kò sí àléébù nínú orúkọ ọlọ́run ọba ani naqsi wal uyub kò sí ààyè nínú orúkọ ọlọ́run ọba wọ̀ shirik kò sẹ́nìkan tó lè bọ́ ọlọ́run ọba jẹ́ ó kọ́ ti ń jẹ́ ètò masábẹ́hìn nìyẹn sẹ́bẹ̀ òun ni pé mú kù nínú òròrí rẹ àléébù nínú orúkọ ọlọ́run àdínkù láì fi ìbákẹ́gbẹ́ ipẹ́ nìkan náà tún lè jẹ́ orúkọ yẹn torí Allah subhanahu wa ta'ala òun nìkan ló bá tí ó tóbi jùlọ ayé an kulli ma yaliku bi jalalihi wa azamatihi wa asma'i wa gbogbo tí ó tọ́ káfíìrò ọlọ́run ọba Kama máa pe ọlọ́run ọba nínú àwọn orúkọ sábẹ́ ni pé jìnnà sí fọlọ́run ọba mọ́ kó omi gbogbo àwọn orúkọ kó kọ táwọn èèyàn fi ń pe ọlọ́run tí ò sínú Kùránì kò sínú àdísì wọ́n mọ̀ bá wọn ṣe kíní wọ́n mọ̀ bá ń pe ọlọ́run ọba bẹ́ẹ̀ sábẹ́ nìyẹn ìtumọ̀ sábẹ́ ni pé nàzẹ̀ ṣàfọ̀mọ́ orúkọ ọlọ́run kó ní gbogbo àlébù àti láìfín ọba tó jẹ́ pé rabbikal a'la ọba yìí náà lọ́ba tí ń tọ́jú ẹ̀ òun lọ́ba tó wá ga jùlọ tó tóbi gbogbo nǹkan lọ jẹ́ pé nígbà tí aya yìí sọ̀kalẹ̀ anábì wa muhammad sallallahu anábì ní ij'aluha fi ruku'ikum anábì ní ij'aluha fi sujudikum aya kan ti kọ́kọ́ sọ̀kalẹ̀ tí ọlọ́run ọba aláàní fasabbih bismi rabbikal azim ẹ máa ṣàfọ̀mọ́ fún ọlọ́run orúkọ fún orúkọ ọlọ́run ọba tí ó tóbi jùlọ anábì ní ìjàlówà fi rúkú ikùn ayé fi yẹn sínú rúkú yín fasabbih bismi rabbikal azim láàfin máa sọ pé subhana rabbiyal azim subhana rabbiyal azim ìgbà tí ayé ilé ìwá sọ kalẹ̀ sabbih isma rabbikal a'la ànábì ní ìjàlówà fi sujudikum ẹ fòun sínú sùjúdù yín òun ni kẹ́ ẹ máa wí nígbà tó bá fẹ́rí kalẹ̀ سبحان ربي الأعلى sabbi اسم ربك الأعلى lábá في rí kalẹ̀ kí là ń sọ wípé ọlọ́run ọba o mímọ́ fún ọlọ́run ọba ọba tó ga jùlọ mímọ́ fún ọlọ́run ọba ọba tó ga jùlọ nẹ́fì ní tọba fẹ́ ní kòṣùn lérí ìrùn ọ̀fẹ́ máa bẹ̀rù ọlọ́run lérí ìrùn ọgbọ̀rọ̀ mọ̀ túnmọ̀ tó ń sọ tọba ti firi kalẹ̀ gẹ́lọ́n sọ mímọ́ fún ọlọ́run ọba kú ní bíbí àbùkù ọba tó jùlọ kò sí àlébù nínú iṣẹ́ ọlọ́run kò sí nínú orúkọ ọlọ́run kò sí nínú ìròyìn ọlọ́run kò sí bọ̀tì fọlọ́run wọ́n ní bọ̀tì ah. ọba àmọ́ kò sí àmọ́ fọlọ́run <laughs> ìtumọ̀ subhana rabbiyal azim subhana rabbiyal ala nìyẹn. ọlọ́run bá ní alladhi khalaqa fasawwa sabbih isma rabbikal a'la alladhi khalaqa fasawwa ọlọ́run wá fẹ́ máa ròyìn ara ẹ̀ lọ wọ́n ní alladhi ọba tó jẹ́ pé khalaqa ó dá gbogbo nǹkan fasawwa ó wá ṣe ní dọ́gbadọ́gba ayé alẹ́fẹ̀ kọ́lákọ̀ jẹ́mí alìmọ̀kàlùkọ́ ti fa'atikọ́nà ha ní wọ́n àṣánà kọ́lákọ̀ ha ọba tó dá gbogbo nǹkan gbogbo tó dá ọ pàfẹ́tì ẹ̀ kò sẹ́nìkan tó lè yọ àlébù kan gómẹ̀ ìpé ah bí gbogbo tọ́lọ́wọ́ bá aláàdá kò sẹ́nìkan tó lè dá tọ́ dá ọlọ́run ní alẹ́sì ọba tí mo ní kẹ́ ẹ máa ṣàfọ̀mọ́ orúkọ rẹ̀ yẹn òun lọ́ba tọ́jú bí kálakọ̀ ó dá gbogbo nǹkan fásà wá ó sì dá dáadáa. wọ̀lẹ́bí kọ́dárọ̀ fahadà ọba tí mo ní kẹ́ máa ṣàfọ̀mọ́ yẹn rọ̀bíkàl àlà náà là ń tún lọ sẹ́bi hẹ́sìmọ̀ rọ̀bíkàl àlà ṣàfọ̀mọ́ fún ọlọ́run ọba rẹ̀ ọba tí ó tóbi ju gbogbo nǹkan lọ ṣàfọ̀mọ́ orúkọ rẹ̀ fọwọ́ mọ́kò mi gbogbo àwọn láìfí fọpọlọ rẹ mọ́kò mi gbogbo àwọn láìfí wàlẹ́bí kọ́ dárọ́ ọba yìí lọ́ba tí ó ṣe kádàrá lérí gbogbo ń tọ́dá fáhàdá ó sì gáìdì gbogbo ń tọ́dá fáhàdá ó fi gbogbo ń tọ́dá ó fi mọ̀nà ipe máa ṣe báyìí máa ṣe báyìí máa ṣe báyìí قدر مقادير الخلائق وأرشد كل مخلوق إلى مطلوبه ó wá dá gbogbo ẹ̀dá tán ó gáìdì wa nígbà ọlọ́run ọba aláàdá ọmọ kékeré tọmọdé ta lọ́kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ wípé ìwọ ọmọ kéékèèké yìí ta lọ́kọ́ ọmọ kéékèèké lẹ́kọ̀ọ́ ọmọ òpólò wípé tọ́ba ti gbé ẹnu sí ọyàn ọyàn kọ́ fàánì sukuu lọ́lọ́ ta ló bá sọ̀rọ̀ ta ló sọ fún pé ọyá gbẹnu síbí ọyá máa fà á. àwọn ọlọ́fà ní ọba yìí ọdẹ dátán ọwá gáìdì gbogbo ẹ̀dá gbogbo tí ń ṣẹlẹ̀ nínú ayé yẹn ó ti wà nínú àkọọ́lẹ̀ ọlọ́run gbogbo bí ti tẹkinọ́lọ́jì ó dé táyé ó fi parẹ́ ọlọ́run ti kọ gbogbo ẹ̀ kalẹ̀ kó tó dá wa tásìkò bá ti tó kálákọ̀ yóò dá nǹkan yẹn fáhàdá yóò dẹ̀ gáìdì ẹ̀ pé yẹ ṣe báyìí ọyẹ ṣe báyìí ẹ ṣe báyìí èyí tó tún kàn eh, two thousand ìjọ jáde ní three thousand and twenty seven ọlọ́run ti mọ gbogbo ẹ̀ gbogbo dọ́lọ̀ ń dápátá wọ́n ní ọlọ́run ọ̀yẹ̀ kò bò lẹ́ni tí ó ń fi wọ́n mọ̀nà wípé ẹ̀ṣẹ̀ báyìí ẹ̀ṣẹ̀ báyìí ẹ̀ṣẹ̀ báyìí wọ́n ní kọ́dára rísíkọ́ ọba yìí lọ́kọ́dára àrísìkì tí kálukú ní kọ́dára fàhádà ó tún wá gáìdì wa ó ní ká ṣiṣẹ́ láì tí máa ń fàáyà ẹni bá ní òun pinnu pé òun ní ṣiṣẹ́ kí ló wà ní kádàrà rẹ̀ iṣẹ́ àti kíní òsì ẹni tó bá rẹ̀ tó bá ní òun ní lóògùn òun ní sàdúà ọyẹ kí ló wà nínú kádàrà rẹ̀ ààrẹ lọ́jọ́ pípẹ́ ọba yìí tó ní òun lòun dá wa òun lọ́dá wa lọ́fà rẹ̀ ṣe wa ó tún wá gáìdì wa lọ síbi ìwòsàn nígbà tó bá rẹ̀ wà gbogbo àwọn eré àti gbòóyìn ẹ̀dákun gbogbo ẹ̀rọ wà ní kọ̀rán àtàdí àwọn ewé kan bẹ egbò kan bẹ tọ́jẹ́ pé kò sí àyà fún kọ̀sádìs fún iṣẹ́ tí ń ṣe iṣẹ́ jama iṣẹ́ abadu sọ̀dán iṣẹ́ tí ń ṣe iṣẹ́ ni láyà ọlọ́run àwọn bàbá yẹn pé ọya eléyìí eléyìí ọya jẹ̀dí eléyìí eléyìí ju wa wọ́n ní ọlọ́run bá òun lọ́ba tó òun náà lọ́ba tí yín wá ń gáìdì gbogbo nǹkan oyin tí ń jẹ káàkiri jama ní jẹ káàkiri ayé ta ló dá oyin àlá ta ló ní kọ́ máa lọ lè fa fúláwà mu káwo lè bá máa mú ta ló gáìdì oyin skul oyin lọ. ó ṣe pé ìwọ náà ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì tó kàn ronú pé ah nǹkan báyìí mo rò pé kí n ṣe dáwọ́lé yóò dẹ̀ di dáadáa mọ́ lọ ẹni tó da àlá ta àlá. má gbára lé ọpọlọ rẹ̀ àbí làákàyè rẹ̀ àbí thinking rẹ̀ bí àmú ní brain irọ́ o wàlẹ́rí kọ́ dárọ̀ ọba ìlọba tí ó ti kọ kádàrà gbogbo nǹkan kalẹ̀ fáhádà òun ní sì máa gáìdì gbogbo nǹkan wàlẹ́rí akọ́rọ́jà mara ọba ìlọba tí máa mú jáde láti inú lẹ̀ wàlẹ́rí ambata zara al-akhdara òun ní máa mú àwọn irúgbìn jáde láti inú rẹ̀ àlùmọ́dáà àwọn náà ni àwọn irúgbìn tí máa green ẹ bá rí àgbàdo ẹ bá rí iṣu ẹ bá rí ọkà bàbà ẹ rí millet ẹ bá rí àwọn fruit oríṣiríṣi bó ṣe green lọ yẹn tó ń nàró yẹn ọlọ́wọ́n bá ní òun lòún mú jáde lẹ́bi jẹ́ pé a gbọ́dọ̀ sí Ṣàngó a gbọ́dọ̀ sí Ṣàngó nígbà tó sọ fún àwọn ms bàbá nìyẹn tó ń sọ fún wa yí pé àníṣẹ́ ẹ ká padà sídìí Ṣàngó <laughs> àwọn oníṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá wọn ti nípa náṣẹ̀ sínú íńtánẹ́ẹ̀tì báyìí a ní kán wá sin ọba tó mú oúnjẹ tí wọ́n ń jẹ jáde ọba yìí akhraj almar'a almar'a òun náà ni azara al gbogbo àwọn nǹkan tí ma jáde nínú ilẹ̀ tí ó neat tí ó tuntun tí ó wà green ọlọ́run bá ní ọba yìí tí mo ní kẹsà fọmọ́rúkọ rẹ̀ òun ló mú jáde o faja'alahu gusa'an ahwa tó bá padà wá yá ọba yẹn lẹ́yìn ìgbà tí gbogbo ẹ ti gré tán yóò tún wá sọ di gusa'a àrọ́tì tó ti gbẹ lẹ́yìn ìgbà tá mú ta mú gó fẹ̀ tán àbí bẹ́ẹ̀ sẹ́ mú gó náà ni tó bá padà yá tó bá pẹ́ mi tọ́wọ́ yẹn ọlọ́run tún ṣe àrọ́ tí àgbàrá tó gbẹ aswada bada nadọ́ra àwa ni aswada ìtumọ̀ ni pé yọ padà wá di dúdú tí ó di àrọ́ tí ò ní wúlò mọ́ ẹni tó chẹ́ǹjì kọ́lọ̀ ẹ̀ tó yí ó yí padà ọba tí mo ní kẹ́ ẹ máa ṣàfọ̀mọ́ fún yẹn àwọn fáwọn máa ń kòwé lábẹ́ àyà yìí pé gbogbo wọ́sàwò kí èèyàn dá tó bá kó bíyàn tí nǹkan kọ́ di ọmọ òpólò yọ yáyìn yọmọ yáyìn tó bá yọ di ọ̀dọ́ tó wù yọmọ wò lọ́tún bàbá àti yáda náà jí wò pọ́ ọmọ òun lélẹ́yìn tó bá padà yá wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ ee àwọ ọmọ sí kíni àwọ ọmọ òun jọ ojú ọmọ rí báyìí báyìí ee etí ò ní gbọ́ dáadáa mọ́ ẹ̀yìn tó nà tọrọ tẹ́lẹ̀ yóò ṣe kíni yọ ọmọ tẹ̀ ẹlòmíràn nínú ayé ìsìn wà láàbí gbàdéyìn má rò kú ni nínú àwọn àgbàlagbà kan tí alólè kì í ṣe dáwà fún lóko kan láìpẹ́ nígbà tí ẹyàn jáde nínú yàrá orúkú jáde mo ìyá dáwà láwá ṣe la ilaha illallah kẹtó dákẹ́ la ilaha sọmárì gbogbo tẹ́lò láyé oníkẹ́kú la ilaha illallah gbogbo nǹkan tí máa ń dán tí ń dán di aláìdánmọ́ tó ti jẹ́ pé àsòkò ọ̀dọ́ rẹ̀ àsìkò tó lálàáfíà tètè fi sin lọ́hùn káàrí o tó dé èèyàn àti kọ́tọ́ ráyè tètè fi sin lọ́hùn nítorí pé ò ní ráyè mọ́ ọlọ́run ọba ní ọba tí wọ́n ní kẹrẹ́mọ́ sàfọ́mọ́ orúkọ rẹ̀ kò sí àlébù ní orúkọ ẹ ọba yìí lọ́ba tí ń mú orúgbìn yìí jáde o òun ní ìtún di àrọ́tí àgbàrá ẹ̀dá àwọn tí wọ́n harvest ní wọ́n yọ èyí tí wọ́n yọ tán gbogbo àwọn yòókù yòókù náà wúlò tẹ́lẹ̀ o àwọn gbà wọn ti mú ìdí wọn mú ná òwúlò mọ́ ọlọ́run wá ní èyí tó dáa náà lọ́padà tó wá di àyè dáa tẹ́wàá ń sun náà àwọn ọ̀rọ̀ sẹ́gbẹ̀ kan pé ẹ̀rọ kìíní sẹ́gbẹ̀ kan sígbà tó kọ́kọ́ jáde sí wọn lè rọ sẹ́gbẹ̀ kan <laughs> tí wọ́n tó bẹ̀ kan rọ sẹ́gbẹ̀ kan nígbà tó lọ́kọ́ náà rúgbà ọlọ́run ní èmi ni mo yí padà agbára kan ló sọ̀kalẹ̀ ló fi dà bó ṣe dà tẹ́lẹ̀ nísìnyí agbára kan ló tún sọ̀kalẹ̀ ọlọ́mọdé ayáyàkuyà mọ́jẹ adàdàkudà ọlọ́run bá ń tẹ̀síwájú ọlọ́run bá ní sanukuri uka falatansa illa ma sha Allah ọlọ́run bá ní ìwà nábì fọkànbalẹ̀ sanu kìrìwúkà sanu hafidhuka a máa mú ọ ha Qur'an àwọn aláàmú mú ọ ha Qur'an àwọn aláàmú jí Qur'an yìí ha ọrọrùn fún ọ wala tansa òun ní gbàgbé máa ń gbàwájú àfáà rẹ Jibril àníbìnrin aláàfáà rí wasallam òun ní Jibril máa gbàwájú ẹ̀ tí wọ́n ti ń kà nẹ́bí mi máa ń fẹ́ sáré kà síwájú ẹ̀ ọlọ́wà ni sanukuri uka sanu hafizuka farabalẹ̀ àwọn ọlọ́wọ́n bá ájì kó dúró ṣe ọlẹ́rí kò ní gbàgbé falatansa ò ní gbàgbé a máa ka fún ò ní gbàgbé ádà wa'du min Allah wọ́n ní àdéhùn lélẹ́yìn látọ̀dọ̀ ọlọ́wọ́n bá wa ọlọ́wọ́n bá ní sanu hafizuka al-Qur'ana hifzan rasikhan yóò dúró ìtumọ̀ sanukuri uka nìyẹn àmọ́ ọha ní tí wọ́n ń kà fún Quran yóò dùn yóò mọ́ ọlọ́pọlọ ò ní gbàgbé ọwá ní ilà máa ṣá Allah ọlọ́run bá ní àfẹ́yí tí òun ọlọ́run bá fẹ́ kó gbàgbé àfẹ́yí tí ọlọ́run bá fẹ́ kó ṣe kíní kó gbàgbé ìtumọ̀ ẹni pé ẹnìkan tí gbàgbé nǹkan kan rárá náà lọ́lọ́run ànábì náà máa ń gbàgbé lọ́jọ́ kan tá ànábì ka sórọ̀ kan nínú ẹgbà wá kan wọ́n ní ànábì ó kẹ́rà kà méjì ó rò pọ̀ ti kí mẹ́rin wọ́n wá ní sí wọ́n ti dẹ̀rùn kò ní àwọn sàábà àwọn onídákẹ́ wọn ò bẹ̀rẹ̀ o àwọn làwọn dákẹ́ wọ́n ní à ẹ má bí bàbá o bí bàbá má bínú o láwọn <laughs> sọ wọn bẹ̀ ẹsẹ̀ kọ́ yẹn tó bá di olórí ẹ̀bẹ̀ lọ́wọ́ ẹni tó darí yín náà mẹ́rin ni wọ́n kí tẹ́lẹ̀ ànábì bá kí méjì wọ́n ní àkóso àti sọlá wọ́n ní òjíṣẹ́ ọlọ́run ayé àti tó sọ̀kalẹ̀ àbí àdísì sọ̀kalẹ̀ wípé méjì ní ká tó sọ́ọ́dà àdẹ́bì ní mẹ́rin mókè wọ́n ní méjì lẹ́kísà àdẹ́bì ní mẹ́rin mókè àdẹ́bì wá bí ẹ̀kan nínú àwọn tí wọ́n jẹ́ àwọn sábẹ́ òun wà mọ̀ tẹ́bẹ̀ dáadáa wọ́n wà observant àdẹ́bì ní ẹgbọ́ ẹgbọ́ mélòó mókè wọ́n ní méjì lẹ́kí àdẹ́bì ní ní basharun mithlukum ànábì ne èmi ò èmi muhammadu èèyàn yi yín lèmi náà à ń sa kàmá tansáwò bẹ́ẹ̀ sí máa ń gbàgbé yẹn èmi náà máa ń gbàgbé fàyídà nàṣítù ya na ni tí bá ti gbàgbé ẹ̀ràn mi létí o tí bá ti gbàgbé ẹ̀ràn mi létí o. wa kí fi yọ ọ́ kalẹ̀ yìí pé àfẹ́yí àbá fẹ́ kí ọrántí òun ní gbàgbé ilá masha Allah àfẹ̀yí tọ́lọ̀ bá fẹ́ kọ gbàgbé ìgbàgbé yẹn ó jẹ́ àmà pé èèyàn lànàbí wa Muhammad sallallahu alaihi wasallam kò kí sọlọ́hùn innahu ya'lamu al-jahra wa ma yakhfa ọlọ́wọ́n bá ní innahu ọba yẹn ya'lamu al-jahra ọmọ gbogbo tó hàn gbogbo tẹ́yìn máa lọ́nà náà máa wà máa yá àkùnfà gbogbo yìí dẹ́yìn ọ̀mà ọlọ́mà òun mọ gbogbo tó pamọ́ òṣìṣẹ́ nǹkan tó pamọ́ fún ọlọ́run ọba wa má fẹ́rẹ̀ pamọ́ ìta gbangba lọ́wọ́ aláàánú wa tọ́lọ́run ya'lamu ma yajharu bihi al-insanu wa yatakallamu bihi gbogbo tọ́mọ èèyàn fi hàn tí ń sọ ọlọ́mà wa ma yakunu khafiyyan la yuzhiruhu gbogbo ìjì òfin ẹnì kankan ọlọ́run ọba mọ̀ lẹ́yìn gbàdúrà náà ti mọ̀ ọlọ́run tó wà mọ̀ ونيسرك لليسرى إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى الله أباني ونيسرك لليسرى أي نسهل عليك أفعال الخير وأقوال نيسرك لليسرى أجي أرون فو gbogbo àwọn nǹkan tó dáa lèyúsọ̀rọ̀ nùsáhìlì àlékà fa'alẹ̀ alkhairi gbogbo tó dáa nínú ọ̀rọ̀ nínú ṣe àárọ̀ àárọ̀ wà nábì fún dáadáa àjọ rọrùn fún ọ láti máa ṣe ọ̀tàkùnà múrúkà mọ̀yẹ́sára gbogbo ọ̀rọ̀ rẹ̀ ọmọ ọ̀yízì wọ́sá ti máa sẹ́bì yìí símá rọ̀bì kalẹ̀ àlà wọ́sá ti máa sàfọ̀mọ́ fún orúkọ ọlọ́run ọba wa làáfà fi sọ pé nínú àwọn kan tí máa jẹ́ kí ọ̀rọ̀ yẹn rọrùn láyé òun náà ni kéèyàn ọmọ sí subhanallah púpọ̀ wọ̀láwọ̀lá nǹkan ní mìíràn musabihin lálàbí sàfi bàtìní omi yóò bá àtò ọlọ́run ọba ní anábì yóò nù sígbà tó wà nínú ìdààmú ọlọ́run bá ní àbá ti yọ ọ́ kò nínú ìdààmú yẹn bí ẹ bá jẹ́ tí wọ́n wà nínú àwọn tán sí subhanallah subhanallah subhanallah alazim subhanallah alazim subhanallah alazim subhanallah bihamdi subhanallah alazim mi tún yẹ subhanallah adada khalqihi wa rida nafsihi wa zinata arshi wa midada kalimatihi ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa sisters wa ní àwọn àtikáàrù téèyàn gbọ́dọ̀ gbàgbé lójúmọ́ tasbih wa mẹ́ àtasbih àdúrà wọlé anábì Yunus ló ṣe nígbà tó wà nínú dààmú la ilaha illa anta subhana ẹ̀rì la ilaha illa anta subhana kò sí ọba tí ọlẹ́tẹ̀ sí kásìn tàṣì wàràn lọ́wọ́ ọlọ́dọ̀ rẹ̀ tó sì lẹ́tọ̀ sí lẹ́yìn ọlọ́run subhana mímọ́ fún ọlọ́run ọba ọba tí ò sí àlébù nínú iṣẹ́ rẹ̀ kò sí àlébù nínú orúkọ rẹ̀ kò sí àbùkù nínú ọ̀rọ̀ rẹ̀ ìtumọ̀ subhana kìnnẹ̀ olórogún láwọ̀ síra wà láàmàfíìlà ọ̀lẹ́ nìkan tó dàbí rẹ̀ ọ̀láwàlàdà ọ̀lọ́mọ wọ́n dáńkù yìí tó mọ̀ subhana kan yẹ subhana ọlọ́run ni wọ́n nu yasiru kalil yusra ọlọ́run ọba ni a jẹ́ kí ọ̀rọ̀ rẹ̀ rọrùn yasiru laka a jẹ́ ọ̀rọ̀rùn fún àwọn àlèyúsọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ rẹ̀ rọrùn wàdákìrì wọ́n wà dákẹ́ wá sí dákìrì ní náfà àti zikirọ́ tó bá ti mọ̀ pé wá sí máa sàǹfààní fún tọ̀ má dákẹ́ wá sí máa rán wọn létí ọlọ́run tó bá ti mọ̀ pé ìrántí yóò ṣe àǹfààní. أي عيف بالقرآن ما في قرآن سواه سفاوية وينتفع به ما في قلبي خشية ìnáfà àti zikọ́rọ́ àwọn tọ́lọ́wọ́n bá fi ìpayà ọlọ́run sínú ọkàn wọn wọ́n máa ṣàǹfààní mọ́dàkẹ́ wà sí ẹ̀wọ̀n kí wà sí ti sọ ẹlòmí wà sí ti sọ ẹlòmí ṣe ó ti kó gbá wọlé ọlọ́run ti pariwo pariwo àwọn èèyàn ò yí padà àwọn èèyàn gbọ́ gbígbọ́ kò sí lọ́wọ́ ti tiẹ̀ sísọ lọ́wọ́ ọlọ́run ti tiẹ̀ kí wọ́n ní ó sì máa lo ohun tó máa sọ lọ́wọ́ ti ń ṣe wà sí fún yẹn wọ́n náà máa lo ohun tó ń sọ ẹlòmíín wà sí tuntun kò ṣe gbọ́ wà sí mọ́ gbọ́dọ̀ bá dọ̀rọ̀ ayé ọ̀rọ̀ eré ara rẹ̀ máa yá mini ilé ṣètò nínú àwọn sẹ́kẹ́sẹ́kẹ́ ṣètò ni ó lóun fi jọ́ méje lòun fi wọ́ owó káàkiri sunday tó yẹ kó wọ́n fi sinmi ẹni kò tó máa wá lọ́kọ̀ kó máa wọ́ wà sí ẹ̀ ó fi jọ́ mẹ́fà wọ́ owó ńlọ mímọ̀ yín níbọ̀ ẹ wá lé kí ló dé tí wọ́n ṣe ìfijọ́ kan lẹ̀ máa lè kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn ọlọ́run ó ní ìjọ yẹn gan lòun máa ń sinmi ọba tó sinmi tán láàárọ̀ ọmọdé yóò tún lọ ọba tó sẹ́lẹ̀ tí wọ́n yóò tún sinmi kul hal yastawi alladhina ya'lamun walladhina la ya'lamun wọ́n ní ẹ̀ lè rí kí wọ́n dọ́gba nínú rò rí àwọn tí wọ́n ń jòkó gbọ́rọ̀ ọlọ́run àtàwọn tí ń wá àwọn tí wọ́n ní kàkún fún ọ̀rọ̀ ọlọ́run àtàwọn tí wọ́n wò pé iná tó fẹ́ sọ kò sí kí làwọn ò ti gbọ́ rí tí wọ́n bá ní àwọn òṣàṣìṣẹ́ òkan bẹ̀ wọ́n náà sàlàyé ní Badagiri ya owó owó kọ lọ́bẹ̀ ibi wọ́n fẹ́ sàlàyé nípa ọ̀rọ̀ àlọ́lá ìgbà tó bá fi lọ tó fi dé ó rí i pé nítorí dìmú bọ́ọ̀ bá lọ ó lè rí dìmú ìmọ̀ ọwọ́ ẹ̀gàn ọ̀dẹ̀ pọ̀ ìyẹn dẹ̀ máa ń gbàgbé ní ìgbà tó yẹn ló pé ìdìmọ̀ ó lè ti dàrú mọ́ ẹ̀ lọ́wọ́ <laughs> àṣetánì ọ̀dẹ̀ fúwálẹ̀ ọlọ́dẹ̀ rẹ̀ ànábì wọ́n dákẹ́ wá sí o àwọn tí iná fábì zikọrọ àwọn tí ìbẹ̀rù ọlọ́wọ́n bẹ lọ́kàn wọn wọ́n máa gain wọ́n máa learn wọ́n máa sànfàní bẹ̀ wa yatajannabuha sayadhakkaru man yakhsha ọlọ́wọ́n bá ní gbogbo àwọn tó bá bẹ̀rù ọlọ́wọ́n bá tí ìpayà ọlọ́wọ́n bẹ̀ lọ́kàn wọn àwọn yẹn wọ́n máa rántí ọlọ́wọ́n wa yatajannabuha al-ashqa wa yabta'idu 'an adh wọ́n mọ̀ rí jòkó wà sí sá àwọn kèfèrè ọlọ́run máa láàmú bá rú mẹ́rin nípìnlẹ̀ àmọ́ tí irú òṣèṣí bẹ́ẹ̀ bá ti wà ní òṣèṣí yàn náà wípé ìtókò rẹ̀ láyé nìkan ní ẹja lọ wáṣí ọ̀yá wọn ni wọ́n fẹ́ bẹ̀rẹ̀ wáṣí lọ́bàjáde mọ́ṣáláṣí wọ́n ni wọ́n fẹ́ fi kíṣẹ́ ti wáṣí sí lọ́bà ní ẹyọ́kù àpẹẹrẹ burúkú ni o bọ̀tẹ̀ níbi àwọn kẹfìrí ọlọ́run bá láǹbá wí kọ́lọ̀ mọ́sí àwọn olórí burúkú wọ́n yẹ tẹ̀já nẹ́bù wà láṣùkọ́ ọlọ́run ní àwọn olórí burúkú àárín wọn <laughs> ọlọ́run ní wọ́n máa jìnà síwáṣì níjọ́ tí èyí tí níjọ́ tí èyàn bá ti nífẹ̀ẹ́ àti mọ gbọ́rọ̀ ọlọ́run bá mọ́ nǹkan ti ṣèyàn nìyẹn sáyìn ní pé nǹkan ti ṣèyàn téèyàn bá fẹ́ jọyàn àwọn olórí burúkú kéèyàn àti dèpẹ́rẹ́ padà ipe ìmọ̀ lọ hálùkọ̀ mọ̀ mọ̀mọ́ ti lọ jímọ̀ tipẹ́ mọ́dásà tá a máa ń lọ àmọ́ ti lọ mọ́ àpẹẹrẹ burúkú ni because the more tó bá ṣe ń lọ lè kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn lọ́mọ ọmọ ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ náà ni ọmọ ṣàkíyèsí ṣe rẹ ọmọ ṣiṣẹ́ dáadáa ọmọ tó bá mi jẹ́ ọ̀dá ó tún máa kọ́ àwọn èèyàn nígbà tí tó ń kọ́ àwọn èèyàn bá ti tán lọ́wọ́ rẹ kí ló tún fẹ́ kọ́ wọn àbí kí wọn náà ọmọ gbà sí ọmọ gbà sí ọmọ gbà èyí tó ti gbàgbé tó bá ń lọ jòkó tó máa rántí èyí tó rò pọ́ ráyìtì ló sì rọ́ǹkì níjòkó ló ti kọ̀rẹ́tẹ̀ wọ̀yẹ̀tẹ̀jẹ̀ nábọ̀ aláṣọ́ ọlọ́mọba ní gbogbo àwọn olórí mú tán jẹ́ kèfèrí ọlọ́mọba ní tán bá ti rí pàdé àti fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ báyìí wọ́n mọ̀ sálọ ni <laughs> wọ́n làwọn gbọ́ ò ẹ̀ wọ́n mọ̀ bá wọn sọ̀rọ̀ ọlọ́run ẹ gbọ́ ń bò mí ní wọ́n ti lásìmọ̀ ní àfà àfà jáde wọ́n bá sọ̀rọ̀ ọlọ́run àfẹ́ súnà mi àfẹ́ <laughs> súnà mhm. àwọn tó lọ́ọ̀tà jù láyé ẹni tó lọ́ọ̀dájú láyé ọlọ́run Allah ló ní ọ̀tájú láyé lẹ́yìn Allah ló wá kù àwọn òjíṣẹ́ Allah àwọn ànábì ọlọ́run lẹ́yìn àwọn ànábì ọlọ́run báyìí àwọn afá lọ́kàn àbọ̀ ọlọ́rẹ̀ àfàwọn díẹ̀ lọ́lọ́wọ́ bá Allah bá ní kí wọ́n máa sọ̀rẹ́ torí pé ayé òfin òdodo ayé òfin kí ni jama òdodo ẹni wá ti ń sọ òdodo wọn pè láfa ọkàn máa nínú ayé òní dọ́ta máa yàtọ̀ sọ́rẹ̀ òní dọ́rẹ̀ máa yàtọ̀ sọ́ta o ti wọ̀ sáàmù bí tó ń lọ sáàmù lọ sàrẹ́tì ọdẹ máa ṣe dùwà wọ́n bá dé gbé mi fún ọ ọmọ yé omi yẹ wò ẹ̀ẹ́ wọ́n bá dé gbé mi fún ọ yẹ wò ọmọ ṣe dùwà àdúrà lóru lọ́sàn-án ayé bàbá wa àyè ìyá wa ọlọ́run bá ní wayatajanabuha al-ashqa ọlọ́run náà wọn kèfèrí tí wọ́n ti dọ̀ lórí burúkú yẹn al-ashqa olórí burúkú náà ń pè bẹ́ẹ̀ léde lárúbá ọlọ́run bá ní wayatajanabuha wọ́n máa rí wà sísá alladhi yasla an-nara al-kubra ọlọ́run bá ní al-ashqa yìí ẹni tó jẹ́ pé yasla an-nara yóò padà jóná iná tó tóbi ọlọ́run fi kúbọ́rọ́ fèròyìn jáànámà thumma ọlọ́run bá ní tọ́ láàyà mọ̀tò fi ha àníjẹ́ okú wà láàyà àyà kọ̀dẹ̀ ní sẹ̀mí tó gbádùn wọ́n láwọn ọmọ anájà anáma tí ìnira ibá dójú ẹ̀ tán wọ́n ní ya malik wọ́n màláìkà tán ní kọ́ máa sọ́nà màláìkà malik lè yẹ kúdé àléná rọ́bùkà báwa sọ fọ́lọ́wọ́ bá rẹ̀ oníkọ́pa gbogbo wa wọ́n láwọn ní àìnákọ́ magazine ikú kẹ ẹ̀ ní kúmbì bẹ́ẹ̀ sì máa bẹ́ lọ́nìyẹ ọlọ́run wa tún kọ̀nfàmì náà ayà ìpé thumma la yamutu fiha báwọn kèfèrí níwọ̀n òsì islam tó bá padà wá wọ náà tán àní kú àní pa wọ́n wala yahya àṣìlí tí wọ́n sẹ̀mí tó gbádùn wọ́n ní wala yamutu fayastariha wọn ò ní kú torí kan lè bá sinmi kó ń bí ya wala yahya hayatan tayyiba wọn ò lè ní sẹ̀mí tó dáa ẹmọ̀ pé wọ́n náà o ọlọ́mọsà wa o ọlọ́mọdé ya padà sẹ́yìn o ọlọ́mọdé ya wà ṣẹ́tánì bú ọlọ́mọdé ó jèrè wa ọlọ́mọdé bá ní kọ́dé afúláhà máa ń tẹ̀sẹ̀ ká ọlọ́mọdé bá ní gbogbo àwọn tí wọ́n bá wà ń fẹ̀ mí wọn máa kúrò níbi ẹbọ afúláhà àwọn ọmọdé ọlọ́ni ẹ̀ máa gbogbo ẹni náà wá sí wá sí gbogbo ẹni ọlọ́run ni ọmọ ti jèrè ọfẹ mi rẹ̀ mọ́ kó mi ẹbọ kò sẹ́bọ mọ́ kó mu bídíà kò sí bídíà mọ́ àwọn ìwà burúkú ti já jùlẹ̀ ọlọ́run bá ní ọmọ kó rírè máa ń tẹ̀sà ká ayé máa ń tẹ̀sà ká nẹ́fṣàwó gbogbo ẹni tó bá rí ẹ̀mí rẹ̀ fọ̀ mọ́ wàdákàrà sùmọ̀rọ̀ bí i tí ń sì rántí ọlọ́run ọba òun ń ṣe síkìrì ní gbogbo ìgbà ìrántí ọlọ́run ọba ẹlòmíràn ò lè sùn tó bá jẹ èèyàn lówó kò lè sùn àbí kò lè sanwó yẹn ibi tí ẹ̀rù ọlọ́run ọba máa ń bàdé tẹ́lómi ọ̀run ṣègbà tóun ti gbàgbé ẹlòmí yọ ọ̀sẹ̀ máa sọ fún wọn pé owó yẹn wọn ò gbà lọ́wọ́ ẹ yóò dènà rẹ̀ ẹni wọn bá rántí ọlọ́run tó bá gbéṣẹ́ fún yàn tí ọba ti sanwó sẹ́rẹ̀ èyí kò ní balance ẹ̀mí rẹ̀ oníbalẹ̀ dẹ́gbẹ̀jọ́ wà yan tálíkà jẹ́ ọlọ́wọ́n bá ní gbogbo àwọn tí wọ́n bá fẹ̀ mí ara wọn mọ́kùnmí wàkíwà yìí wàdákàlà sí ọ̀rọ̀ bí i tí wọ́n sì rántí ọlọ́wọ́n bá ní gbogbo ògbà fasọ́là àwọn tá a wí wọ́n mọ̀ wá kírun àwọn afáàkàn ní fasọ́là húnná wọ́n mọ̀ sàdúà wọ́n tún jálá dùà wọ́n ní sísíkìrì wọ́n sàdúà fasọ́là àwọn alfáàkàn wọn ní fasọ́là méjì ní sísíkìrì ní ó lè kírun ọlọ́wọ́n bá ní bá lítò òfìrún nàlẹ̀ hayata dúnìyà ọlọ́wọ́n bá ní èyí tẹ́fì wá sí gbogbo ọ̀ntà àkàkalẹ̀ yìí tẹ́fì ẹ̀mí ara yín mọ́ tẹ́mọ̀ kírun tẹ́mọ̀ dárúkọ ọlọ́run bá túfìrún nàlẹ̀ hayata dúnìyà ìnákùn tó fọ̀dìlúnà alhayata dúnìyà ilẹ̀ ilẹ̀ wa gbọ́lá fún èyí bá ti jọ́rọ̀ ayé ìtara yín máa ń yá sínú àbákẹ́ ìjòkólẹ̀ kẹ́ máa gbọ́rọ̀ ọlọ́run ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ yín kì í rọrùn fún yín ọlọ́run bá ní ọ̀rọ̀ bẹ́ẹ̀ sì ra mọ́tò tẹ́ kọ́lé tẹ́ lu aṣọ gbà tẹ́ kọ́lé gbà òun ló tóbi lọ́kàn yín ilé ayé yẹn èmi náà fẹ́ ṣe báyìí mo fẹ́ tó lágbájá gbogbo ìta fún yóò tó yín olóhùn ò tí ó ní kò sí owó ní ọ̀jẹ́kọ́ ó ní kò sí owó ní ọ̀jẹ́kọ́ kan wọ́n balẹ̀ náà ló yẹ fi róhùn ní mọ́sálásí nígbà tó dé sáré ọ <laughs> ṣètánì ọkàn gbé nǹkan kan lé lọ́wọ́ tí ọmọ rán á ní láti jọ yìí náà aṣọ kìíní kan ò yí padà <laughs> wọn ò rójútu ayé wọn ẹ̀sìn ṣẹ̀ ti sóhun mo ní ẹni tí òun ọ̀sẹ̀sìn oyé sóhun ní problem gbogbo ẹ̀dá tó wà láyé la dá sọ problem gbogbo ẹ̀dá ọlọ́run tó wà níbo wáyé kálukú ń bá tiẹ̀ yí kálukú ń ṣe sùúrù lérí títí ẹni. ọlọ́run ní bali tó fi rú náà hayata dunya ọlọ́run bá ní ilé ayé yìí náà lè kó sọ́kàn ìrántí ọlọ́run ìrun síkìrí subhanahu rabbiyal azim gbogbo àwọn àtikáàrùn ọlọ́run lè ti gbé kalẹ̀ wal akhiratu khayrun wa abqa ọlọ́run bá ní sẹ́ẹ̀sì rí ilé tẹ̀ ń lọ tẹ́bá kò láyé àkírà ọlọ́run ní òun ló dájú ó dájú bí ìta kó sínú tọ̀hún yẹn ó dájú ìta kó sínú ayé ìlọ ẹ̀yàn ilé ayé tí wọ́n stop yọ bó ṣe kọ́ ọmọ gbádùn ní ayé tó lọ́wọ́ padà yọ padà rẹ̀ ọ́ lọ́wọ́ padà yọ padà kú ẹ̀hìn àmọ́ ìṣẹ̀mí tọ̀hún yẹn àbùkọ̀ òun tiẹ̀ ìṣẹ̀mí tí ò lópin ni lẹ́yìn náà tó wà lọ́rùn fún yín ní dáadáa lóore ó dájú yìí tí ẹ̀ ń sáré káàkiri ṣẹ̀ ń sáré lẹ́yìn rẹ̀ tí ṣiṣẹ́ o wọn ò ní kéèyàn má wà dídẹ́ mú mu o wọn ní kọ́ mọ́ jáde kọ́ mọ́ wáṣẹ lọ wọn ní kọ́ mọ́ sùn lé o nígbà sọ ni pé má gbé ayé lékè ẹ̀sìn téèyàn bá tẹ̀lé ẹ̀sìn ọlọ́run sìn mọ́ téèyàn fà sẹ́yìn nínú ẹ̀sìn tọ́wádìí kó ń promote nínú ayé ẹ̀tàn lásán ni torí ẹ̀sìn gangan lọ́lọ́run torí ẹ̀dá wa ẹ̀dá wa ti sẹ̀sìn náà máa sinmi lọ́rùn ìwọ́lẹ́pọ̀ àwọn sisters wa àwọn ìyàwó àwọn ọmọ alóbìnrin ìsọ̀wádìí kálukú fi ń wọ owó ń sìn ó ju tàwọn ọkùnrin gan lọ ẹ wá bèrè pé kí ló fẹ́ fowó ọ̀hún ṣe láti jẹ́ ìjọ tó ń kójọ kí ló fẹ́ fi ṣe kí ló fi ṣe gan kí ló dà wàhálà yìí náà ẹgbẹ́ rẹ̀ ń kéde wa kò ní bá wọn kí wọ́n ti kì í àmúlẹ̀ kò ní bá wọn ṣe tó bá ti pawó tán kọ́ bọ́ sórí Facebook ọmọ wò náà ọmọ wò fíìmù ọmọ wò bọ́ọ̀ ọmọ wò kọ́mẹ́dì gbogbo àlámọ̀rí rọpọlọ rẹ̀ owó owó owó owó gbogbo àwọn àsìkò tẹ́yẹ kọ́ mọ fi sin lọ́wọ́n ọba kò rọrùn fún èèyàn ó ṣiṣẹ́ ayé èèyàn ó wà jíjẹ múmu èèyàn ó ṣiṣẹ́ kọ́dà àwọn oníkóbìnrin ọmọ ṣiṣẹ́ kọ́dà àwọn gbẹ̀sìn lọ́wọ́ ẹ̀ ó sì máa gbà tọ́jú ọkọ ọkọ ọlọ́run máa jìyà lọ́pọ̀lọpọ̀ àwọn obìnrin tí wọ́n tara bọ́sẹ́ ìyàrá wọn kọ́ wọ́n ń jẹ ìyàsán ni o àmọ́ láti pé nígbà tí wọ́n bá ti fowó òwe lẹ̀ ọkọ̀ náà fowó skul lẹ̀ owó láńlọ́dọ̀ bá ti pé wọ́n jọ dáa ọjọ́ kóhun náà rọ́rọ̀ sọmọ́ àdìkò tó bá lọ náà ní lọ tó bá dé náà ló dé torí wọ́n jọ san rẹ́ǹtì ọkọ tọ́jú ọmọ tọ́jú ilé àwọn ọmọ tí nẹ́sẹ̀sì tó bá mọ́bìnrin tó bá kọ́ fún kóbìnrin ọjáde yọ lọ wéré yọ dé wéré ọdẹ lójú iṣẹ́ tóbìnrin lè ṣe láwùjọ tí òfin ní ẹ̀yàkuyà tí òfin ní dàdàkudà gbogbo àwọn ọmọ wa tán lọ sùkúl náà làwọn ń ṣe kọ́ọ̀sì káàkiri wọn ẹ máa chẹ́ẹ̀kì kọ́ọ̀sì tán fẹ́ ṣe ẹ kọ́kọ́ máa gbé kọ́ọ̀sì lọ mọ́ṣáláṣí náà kan tó di pé <laughs> wọ́n rí admission o torí tọ́ bàmí padà gbọ́ padà gbọ́ ẹ̀sìn ọlọ́run ọba yé tán gbogbo wàhálà tó ló ṣe lé kọ́ọ̀sì kò ní padà lò ó olórí pé kọ́ọ̀sì yẹn èèyàn ò ní ṣiṣẹ́ ń bẹ̀ àfi kéèyàn dágbére fàlìjà náà bọ́ọ̀mù yẹn bá ti ń fìlì fọ́ọ̀mù wáyé kìíní kẹjẹ lọ mọ́sálásí ẹjẹ lọ́dọ̀ àwọn afá tó nítorí òun fẹ́ ṣe yunifásitì ní ìhàwó lẹ́sìn kọ́ sí nítorí pé kìí sí àfáà ní ọ̀fà o tó bá ti gbọ́ wà sí tọ́ka ọ̀rọ̀ ọlọ́run dáàrin kan fún rẹ̀ ní olóhùn òṣè kò á sí tó sì máa bó ṣépè kò ní mú torí ẹni tí ó gba ìpè lẹ́nu rẹ̀ tí ó ti jó musẹ́ òun náà ló ní kọ́mọ́sí tí ó lóun ṣeun níbi máa ń fà tí mo ń dìjà láàrin àwọn bọ́dà mi pẹ̀lú àwọn bàbá wọn àbáwọn sísítà mi àwọn bàbá yẹn ní kò sí tó kàn wọn lẹ́yìn owó gbogbo iṣẹ́ tó bá wù kọ́mọ́sí bring money sáwọn láti mú owó wá fáwọn ni ṣẹ̀rí àwòfẹ́ ṣẹ̀rí àwòfẹ́ ṣé ìlú ṣẹ̀rí àláwa ni <laughs> wọ́n ti wà láàrin bá dé ọmọ pẹ̀lú ṣẹ̀rí àlẹ́wà consequences rẹ̀ bá dé ó sì padà máa ń dé náà tọ́jẹ́ pé bàbá náà padà máa ń fún ọmọ yẹn lóúnjẹ nígbà tí wàhálà ẹni tó di dmd ní kọ́mpìnì kan tẹ́lẹ̀ bàbá rẹ̀ padà máa ń fún lóúnjẹ <laughs> yọ máa ní dájú máa sọ fún ọlọ́run ọ̀fẹ́ bẹ́ẹ̀ lẹ́ni kí n ṣe ah, yóò lọ́wọ́ náà mọ̀ pé yóò rí báyìí ó ti kọjá ní ọlọ́run lókun èyàn gbọ́dọ̀ fọwọ́ ra ìdá ọlọ́run lójú o èyàn gbọ́dọ̀ ya yàkóyàkó wá ní tọ́lọ̀ ń sọ yóò rí bẹ́ẹ̀ kọ̀dẹ̀ ní ṣẹlẹ̀ ọlọ́ọ̀bá ní bali tó fi rùn nàlẹ́ àyà tẹ́dùnìyà ọlọ́ọ̀bá ní ẹ̀wà gbáyé lọ́kàn ayé yìí nìkan náà ni ẹ̀ ní fókọ́sì fọ́run wọlé àkérò tó kọ́yìnrún wà àbíkọ́ ọlọ́ọ̀ ní ọ̀run yìí ọ̀dà ọ̀run yìí òun dá gan o ọ̀dẹ̀ tó sẹ́kù inna hadha láfi sún fílì ńlá ọlọ́wọ́n bá ní gbogbo ń sọ fún yìnyín ife ẹ máa fọlọ́wọ́n mọ́ kẹ́ máa jòkó wáàsí kẹ́ máa ṣe sékèrè kẹ́ máa kírun gbogbo àwọn tá a sọ̀kalẹ̀ fún yìí làfi sọ́fí alùlà ó wà nínú àwọn tíra tá a sọ̀kalẹ̀ fáwọn tó síwájú yìí o sọ́fí ibrahima wa musa àwọn tíra tá a sọ̀kalẹ̀ fún anabi ibrahim àti tá a sọ̀kalẹ̀ fún anabi musa alayhim asalaatu wasalaam hisba rabbikal a'la wọ́n á máa ṣàfọ̀mọ́ orúkọ ọlọ́run ọba máa wí jáde lẹ́nu kò sì má jẹ́ ìṣesí rẹ̀ ọ̀ta kò ó tí wọ́n lè yàn án ṣe ọ̀sàbáhà lillah àwọn ọ̀sàbáhà ismàlá ó ní pé kọ́gbà nínú ọkàn ẹ̀ pé orúkọ ọlọ́run kò sí àléébù mẹ́ ó sì má jẹ́ ọ̀rọ̀ ẹnu rẹ̀ kọ́ta kò tí ń sọ yẹn lẹ́yìn náà òṣèṣì rẹ̀ àwọn àwa rẹ̀ kọ́mọ̀ta kò tí ń pè jáde lẹ́nu eléyìí ni ìtumọ̀ sọ́rọ̀tù àlà pẹ̀lú ìyọ̀dá tọ́lọ́wọ́n ọba a tún tún kalẹ̀ kan sí sẹ́bí ṣẹ́sìmá rọ̀bí kalẹ̀ àlà sàfọ́mọ́ orúkọ ọlọ́wọ́n ọba rẹ̀ ọba tó ga jù ọba tí ó sí àléébù lára rẹ̀ nínú orúkọ rẹ̀ kò sí ààyè ń bẹ̀ alẹ́sẹ̀ kọ́lákọ́ fasáwá ọba yìí lọ́ba tó dá gbogbo nǹkan ó sì sí dọ́gbadọ́gba wọ́n lẹ́sẹ̀ kọ́ dárọ́ fàhádá ọba yìí lọ́ba tí ó ti ṣètò ìrìn àjò kádàrá gbogbo nǹkan tó dá fàhádá òun ní sì máa ń gáìdì gbogbo nǹkan tó dá òun ní máa ń tọ́ wọn sọ́nà wallazi akhraja al-mar'a ọba yìí lọ́ba tí mú àwọn irúgbìn àwọn kọlọ green az-zara' ló mú àwọn irúgbìn jáde láti inú lẹ̀ faja'alahu ghutha'an ahwa yóò padà tún wá sọ di àrọ́tí àgbàrá tí ó wà dúdú lẹ́yìn ìgbà tó ti dá sanukuri uka falẹ̀ àtànsà a máa kà fún rẹ̀ ànábì ò ní gbàgbé illa ma sha Allah àfẹ̀yìntì ọlọ́run bá fẹ́ kọ́ gbàgbé ń bẹ̀ sanukuri uka falẹ̀ àtànsà innahu ya'lamu al-jahra wa ma yakhfa ọba ilọba tó máa ń tọ́ hàn àti gbogbo tó pamọ́ wọn yà sírù kalẹ̀ yusra ọba yóò ṣe nírọ̀rùn fún gbogbo àwọn ṣẹ́rí lọ́dẹ̀ jẹ́ rọrùn fàdákìrì إن بعد zikirọ́ kọ́ ọmọ rán àwọn èèyàn létí ọlọ́run ọba lọ́ba ti mọ̀ pé ìrántí yọ sàǹfààní fún ọ torí pé àwọn tó bá bẹ̀rù ọlọ́run ọba sayadhakkaru man yakhsha àwọn tó bá bẹ̀rù ọlọ́run ọba wọ́n mọ̀ sàǹfààní pẹ̀lú wáàsí àti ìrántí ọlọ́run tó ń ṣe mọ́ stop rẹ̀ mọ́ dúró wọ́n yẹ tẹ̀jẹ́ ànábò aṣọ́ gbogbo àwọn olórí burúkú tí wọ́n jẹ́ kèfèrí ẹ̀ wọ́n alladhi yasla an-nar al-kubra àwọn kẹfẹ̀rí táwìn kẹfẹ̀rí táwìn ọlọ́run bá ní yọ padà jóná tó tóbi jù jahannam thumma la yamutu fiha wa la yahya ọlọ́run bá ní kò ní kú àníjó kú iná yẹn ò ní pa kò ní kú síbẹ̀ kò sí ní sẹ̀mí tó gbádùn qad aflaha man tazakka gbogbo àwọn tó bá fẹ̀ mí wọn máa kò níbi ẹbọ kò níbi ẹ̀ṣẹ̀ ọlọ́run ni wọ́n ti jèrè wa dhakara isma rabbihi tí wọ́n sì rántí ọlọ́run ọba tí ń rántí ọlọ́run ọba rẹ̀ ní gbogbo ìgbà ọ̀sọ́là tó sì mójútó ìrun ń sàdúrà ń sì ń kírun gbogbo ìgbà bali tu'thiruna al-hayata ad-dunya ọlọ́run ọba ní èyí tí ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ fi mójútó ẹ̀mí yín tẹ́ mójútó ìrántí ọlọ́run àti ìrun ilé ayé lẹ lọ́kàn ilé ayé lẹ lọ́kàn ayé yẹn ló tóbi lọ́kàn yìí ẹ lọ́lá lérí ọ̀run wal-akhiratu khayrun wa abqa ọlọ́run bá ní ọ̀run tẹ́ ń lọ àlàáxẹ́rà ibẹ̀ gangan lórí wa o orí ibẹ̀ ju ti bí lọ wà ábùkọ̀ òun ni ó sì pẹ́ gbére lòun inna hada ọlọ́run ní gbogbo tá a sọ yìí làfi sọ́fọ́fẹ́ òòlà eré anábì àti sọ́ sínú tíra tó síwájú nínú àwọn tíra tá a sọ kalẹ̀ síwájú sọ́fẹ́ ibrahima wa musa ó wà nínú àwọn ìwé tá a sọ kalẹ̀ fún ibrahim bàbá rẹ̀ àgbàlọ́hùn wa musa àtọmọ ìyá musa ó wà nínú àwọn àsọ́lẹ̀ ta sọ fáwọn náà nínú ìwé ta sọ kalẹ̀ fún ọlọ́run wọlé àánú ẹ̀ kọ́lọ́run wọlé agbára rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa ẹnu wọn bá ta sọ yìí kọ́lọ́jọ́ sàǹfààní fẹ́ni tó sọ kọ́lọ́jọ́ sàǹfààní fáwọn àtàgbọ́ subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى